Miliki Express to ètò ni Miliki àlejò wa kejì wọ́n ti wà ní àfin pẹ̀lú wa báyìí àlejò wa kejì hmm. òṣèré orí ìtàgé ni wọ́n hmm. obìnrin ni wọ́n hmm. black and beautiful ẹwà amúmi ẹwà yege ẹwà ògo ẹrẹ́rẹ́ wọn tí mo ti fún àwọn nìkan mo ti fún wọn lórúkọ tẹ́ bá lérun tó ṣe sórí gan-an ìrún ògo ni torí gbogbo tíjọ́kọ ṣe kí ni tíjọ́kọ rẹwà sí ta ni mò ń polongo ẹ̀ látẹ̀tẹ̀ kan àlejò mi àtàtà àlejò mi ọ̀mọ́ òṣèré orí ìtàgé nì tí gbogbo wa mọ̀ sí òyìtà. òyìtà ọmọ ológo. ókè. <laughs> ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. ẹ kú dédé àsìkò yìí ṣàlàfíà ní báyìí. ẹni tí bá rí wọn tó sọ pé ẹ kú dédé àsìkò yìí wá lọ jẹun tì. sẹ́ẹ̀mù kọ mo mm. ṣàfẹ́ gentle ṣá torí ó nìkan tá a jọ wà lórí ẹ̀ hmm. ẹ̀dẹ̀ mi promise mi pé tí bá gentle àwa ò. èmi ò mi ò promise yín anything hmm. torí àkọ́kọ́ náà promise is a debt. bẹ́ẹ̀ ni o. bíbélì àti àkùrá sọ pé nǹkan tá a bá lè fún yàn. ká má ṣèlérí ẹ̀ n máa ṣèlérí pé kí là ń fà gbogbo ẹ̀yin hmm. olólùfẹ́ wa nílé ọ̀yá bá mi já wọn sí kó tó di pé a bọ́ sí gbogbo ojú yín gbàgede ètò báyìí bá mi já wọn sí. wọ́n wá sọ wọ́n á ṣe tí wọ́n yóò wá yá wọn lẹ́nu hmm. wọ́n á wọ̀ mí ṣíṣọ́ wa ah, kí ló tẹ̀ ṣe bọ́ sí gbàgede acting. ó yá mo ní òkè gbàgede acting òkè mo hmm. ṣì ń wo ni ò bóde tẹ̀lé pé mò ń ṣe ń gbà kan àmọ́ mo tún pọ̀ síta pé mo ṣì ń wo ni pé àmọ́ hmm. wọ́n ní bàbá produce múfì a lè blow èmi ti blow ọ̀rẹ́ dìnà torí lórí Orísun mo ti over blow. bẹ́ẹ̀ o ọba ní òkè. Okay wọ́n á ní òkè tí màá produce movie nǹkan wọ́n ní wàá lè sìn kankan ìyẹn ò yí tà mo ní kí ni wọ́n sọ pé a máa ṣe yẹn wọ́n ní tí n bá ti fẹ̀yìn lélẹ̀ yìí ń blo. ó yá ẹ ṣàlàyé ṣé bó ṣe ń ṣẹlẹ̀ nínú industry nìyẹn ah, ah. abẹ́ ẹ̀ acting gbà yẹn. mi ò understand ṣé nǹkan tẹ ní tájọ sọ tẹ́lẹ̀ nìyẹn ni àdúrà wò. ayé ooo ṣe tọ́lẹ̀ fẹ́ act wa. acting mi bá wo ok ẹ máa ń gbọ́ tẹ́lẹ̀. ó ti mọ kárátà ọ bíbọ̀. ọ̀sẹ̀ ẹ̀yin bíbí yìí. Ah, ọlọ́run um, ẹ̀yin ti wà nulẹ̀ hmm. lóòótọ́ ni pé wọ́n sọ pé mo rí i pé wọ́n ń ṣe dáadáa mo lè ní ah mo lè láì bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o ẹ dàbí ẹni tó lè hack tó wọ́n ní à hmm. wọ́n ní táwọn bá produce àwọn ò lè di sáà mo ní rárá o. Hmm. mo ní àwọn <laughs> ọmọ sọ wípé èmi tẹ́mi fẹ́ èmi ti di sára ẹ̀ di o wọn náwọn èèyàn sọ wípé tó bá produce movie o lè blow. mo wá sọ pé ẹ wá ní tó tí wọn bá produce wọn lè blow pé à ẹ dẹ̀ tún gbé pé wọ́n máa ń sọ kinní kan pé tọ́wọ́n bá mẹ́yìn lélẹ̀ à mo ní ìbọlẹ̀ ti gbọ́ yẹn. àìkẹ́ o sọ̀rọ̀ ìta wọn ti á. àṣẹ́yìn pé wọ́n change the script. wọ́n ti change the script. anyway kò jọ mí lójú sọ pé kí nìdí wọ́n ti ní òkè o àgbọ̀dọ̀ wa máa sọ nǹkan báyìí lórí ètò tẹ́ bá sọ in deny wọ́n ti deny. àmọ́ àmọ́ àmọ́ àmọ́ àlejò wa ní tòótọ́ ní tòótọ́ hmm. ká tiẹ̀ wá a ti wà ní gbàgede òótọ́ ọ̀rọ̀ báyìí lóòótọ́ a gbọ́ wípé yàtọ̀ sí pé òkè à produce èrò ti pọ̀ jù nídìí pé à ń ṣe eré orí ìtàgé èrò pọ̀ a dẹ̀ rí i pé mm, tí ó bá ṣe pé o produce o ṣe production káwọn èèyàn ti mọ̀ ẹ́ náà àwọn èèyàn ní fi bẹ́ẹ̀ mọ̀ ẹ́ akọ̀rìbẹ̀ ni pé ẹnìyẹn náà ń tiraka ó ń tiraka náà ni. a dẹ̀ tún gbọ́ náà wípé. ó máa hmm, gbé báàgì ní Bímbọ́ bọ́sẹ̀ máa gbé báàgì rere. tó bá tiẹ̀ wá gbé báàgì pé wá fẹ́ di ìlú mọ̀ọ́ká <laughs> eh, àwọn marketers ni o àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá kan lẹ́nu iṣẹ́ wa sọ pé hmm, tó bá ti lè fi orí mẹ́yìn hmm. Mm. tó bá ti forí ẹ sọ nǹkan fẹ́ sọ tẹ́lẹ̀ ni. ẹ farabalẹ̀ ah, oyita bó ṣe ń bọ̀ lórí wọn. nígbà yín wọ́rọ̀ yìí o mm. ẹ má jẹ́ bá yín ràn ju bó ṣe yẹ lọ. tọ́ba ti lè forí mẹ́yìn mm, tó forí mẹ́yìn ẹ̀wọ̀ lè di ìlú mọ̀ọ́ká àmọ́ ìbéèrè méjì ni màá bẹ̀ yín alákọ̀ọ́kọ́ ṣé lóòótọ́ ni ẹlẹ́ẹ̀kejì ṣó ti ṣẹlẹ̀ sí yín rí. ẹ ṣe o tí yóò ní bàjẹ́ o. Ah, ah, àdúrà ìpọ. nǹkan tí ojú mi bá rí ni mo fẹ́ sọ ní orí ètò yìí àti mo fẹ́ sọ tòótọ́ lóòótọ́ ni máa ń gbọ́ orí ètò yìí náà ni mò ń wò lọ́jọ́ kan lé tí mo ti mm. gbọ́rọ̀ ọ̀rọ̀ mi gbọ́ orí ní ayé mi. Ah, program mo lè dárúkọ ẹni tẹ̀yìn tàbí. ó yẹ ó yẹ dárúkọ ẹni tẹ̀yìn tàbí. Rónkẹ́ Ṣìkẹ́mi. ok mo wá rí tó ń sọ̀rọ̀ mẹ́yìnlélẹ̀ kò mẹ́yìnlélẹ̀ wọ́n ti ah kí lè ibi lẹ́yìn ti gbọ́rọ̀ wọn mẹ́yìnlélẹ̀ because kò ṣẹlẹ̀ lọ́dọ̀ títí wa. Hmm. mi ò mọ nǹkan tó ń jẹ yàtọ̀ sí pé téèyàn bá fẹ́ ṣe ìyàwó nínú fíìmù hmm. nínú móvì á sùn èmi ò mọ nǹkan kan nípa wọ́n mẹ́yìn lélẹ̀ àbí wọ́n hmm. mẹ́yìn wá síwájú. so ọmọ nǹkan tí mo conclude lórí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn good actor ni Oyita. bẹ́ẹ̀ni ah, wọ́n mọṣẹ́ wọn níṣẹ́. wọ́n mọṣẹ́ wọn níṣẹ́. dansaki. sọmọ pé sọmọ pé àwọn e, à ń ṣeré àgbéléwò yìí náà ẹ mọ̀ pé ìwọ oníwàdàn máa ń gbé wọ̀ bẹ́ẹ̀ni o wọ́n sì mọ̀ parọ́ nù nínú múfì alẹ̀ tí wọ́n ní ká gbé wọn wá sórí ètò wípé ká tún lè rí ká tún lè rí wọn ní kárí wọn ní ara wọn pé wọ́n sí ní sinimá ní location èyí tẹ́tí wá gbé wá èkó tiẹ̀ wáyé bàbá yìí àṣẹmẹyẹ bọlá kù. ó ti yá wọn ara ilé ó ti yá wọn náà àti sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ. ok Oyinta ẹ jẹ́ ká tún ẹ jẹ́ ká tún sún síwájú ẹ jẹ́ ká sún síwájú díẹ̀ sí i. tabatẹ ń sọ̀rọ̀ pé òkè èèyàn ṣiṣẹ́ professionally ìgbà wo lẹ lè fọwọ́ sọ̀yà wípé ok o mo bẹ̀rẹ̀ iṣẹ́ mi yìí professionally ní ọjọ́ báyìí ó ti tọ́dún méjì ó ti tóṣù méjì ó ti tóṣù mẹ́rin. professionally bóyá ká ní ọdún mẹ́rin sí ọdún márùn-ún sẹ́yìn tí n bá rántí dáadáa professionally láti bẹ̀rẹ̀ off and on la máa ń ṣe àṣe díẹ̀ àtú oríṣiríṣi nǹkan ló máa ń fa break but professionally. Mm pé a ti gbà pé a fẹ́ máa ṣe iṣẹ́ yìí a ti mú ní òkúkú dùn pé hmm. whatever it takes a fẹ́ ṣe bí iṣẹ́ four years five years back. Oh, ok sinimá wo wá ni sinimá kankan tẹ́ kọ́kọ́ ṣe tó gbé yín jáde àbí ká sọ pé sinimá yín kọ́ ló gbé yín jáde bóyá sinimá èèyàn sinimá wo gan ló jẹ́ ká mọ Òyítà. ẹ tí àwọn èèyàn ń pè mí tí wọ́n mọ̀ mí sí orin gangan mo fi bẹ̀rẹ̀ hmm. so orin ni máa ń kọ́ ń gbà yẹn ibẹ̀ ni Òyítà ti wáyé tó hmm. ń tí mo wá di pé mò ń ṣe eré orí ìtàgé òyítà òyítà tún ti mọ̀ mí sí pé àwọn ah, olórin yìí tó máa ń kọrin yìí òun náà náà fi ń pè mí hmm. ibi tó yìí tà ti wáyé nìyẹn. Hmm. irú orin wo lẹ kàn gbà yẹn tẹ fi ń tọ́ fi sàn yín lóyìí tà. Eh, afropop. Hmm, afropop wọ́n tẹ wá. ẹ̀rẹ̀ gbóhùn orin sókè díẹ̀. ẹ̀jọ̀ ẹja mọ̀ pé afropop artist. ẹ <laughs> eh, mama no getting money èmi ọmọ ní láti ní my papa no getting money èmi ọmọ ní láti ní mo ní láti ní mo ní láti ní orin àdúrà kan nìyẹn fáwọn èké àdúgbò náà. ok. <laughs> èwo lẹ ní kí n ṣe hmm. èwo lẹ tún fẹ́ gbọ́ ṣọbọ́láyọ kéèké àdúgbò èwo lẹ ní kí n ṣe o if I no sing then go sọ pé mi ò dá mọ̀ then talk hmm. if tí mo tún wá fakọ sí hmm. wọn á pè mí láṣẹ́wó èyí ọmọ ọlọ́mọ tó tún wá dá mọ́. ilẹ̀ ní gbogbo òyìtà ọmọge tó ta gbogbo ẹ̀ òyìtà ọmọge ọmọ rí ta ẹ̀nà mi bí òyìtà o ọmọge yẹn ta tó máa mú wọn yá ta. ẹ̀jẹ̀ mi kúrò kílẹ̀ tẹ wá yàbàrà kúrò ní kọ́nà ṣàfàlùbáríkà sí gbogbo wọn. ohun owó ìtálẹ̀tì rẹ̀ èmi ni oríta ọmọ tó ríta. a sì ti gba gbogbo. ó ti gbà á ju ti orin lọ ọmọ ẹ̀ṣẹ̀ mọ́ọ̀nì yẹn sì mọ ẹ̀ṣẹ̀ release ẹ̀ single yẹn. ẹ máa ń ṣe hmm. soundtrack. ẹ mò ń ṣe soundtrack. wow hmm. wow. bọ̀ ó wá yẹ kí music yìí ti gbọ́ bóyá ká máa retí sinimá kan tó jẹ́ papọ̀ máa rí Oríta gẹ́gẹ́ bí olórin tá a máa fi rí ohun. wọ́n lórí DM mm. every time òyì tá a ṣe ti olórin fún wa àti ṣe tèyí tá a ti sọ ìdí bọ̀ tí orin ni ó ń bọ̀ lọ́nà. Hmm, hmm, hmm, mo fẹ́ ní music àti movie ah kọ́lọ̀ ń sọ àná ṣe méjèèjì yẹn ó eh, ní kìmí ó ní kìmí ó wá gba ẹni tó ó gba ẹni tí ó strong <laughs> láti kó méjèèjì papọ̀.